kú dédé àsìkò yìí gbogbo èèyàn olólùfẹ́ mi mo ní akuṣẹ́ òní akú bójú ọjọ́ ṣe rí atukun kó lè dáa tó gbogbo wa tá à ń bá káàkiri mo ní ìjẹ́ kérédùà kó fi èrè tó pọ̀ síṣẹ́ wa mo lámì mo ní ọ̀rọ̀ ìyànjú mi tòní òun ni mò ń fẹ́ máa sọ ọ̀rọ̀ ìyànjú fún èèyàn olólùfẹ́ mi wípé nínú gbogbo èèyàn tọ́lọ́run ọba dà èèyàn ló burú jù ìwọ olùgbọ́ mi nínú gbogbo ẹ̀dá tẹ́lẹ́dùà tó dá tán nílé ayé yìí àwọn èèyàn la burú jù dákun má gbọ́kàn lé èèyàn má gbára lé èèyàn ìwọ olùgbọ́ mi torí pé nígbà míì wà tá a bá ti rò pé ọ̀rẹ́ mi leléyìí ọ̀rẹ́ mi leléyìí ọ̀rẹ́ mi leléyìí ẹni tá a pè lọ́rẹ̀ẹ́ tá a fọkàn tán tá a fojú tán yìí ó lè padà ṣaburú fún wa ó lè padà ṣe jàǹbá fún wa lẹ́yìn ìwọ ọ̀la ìwọ olùgbọ́ mi ṣùgbọ́n wa ò mọ̀ àwọn máa rò wípé à ẹni ṣe é gbára lé o ẹni ṣe fọkàn tán o ọ̀rẹ́ mi ni o ọ̀rẹ́ aláṣírí mi ni o ọ̀rẹ́ kòríkòsùn mi ni o bestie mi ni o má gbàgbé wípé ẹni tí wọ́n pè ní bestie tiẹ̀ yìí òun ni bestie ẹlòmíì wo olùgbọ́ mi dákun wọ́n gbára lé èèyàn dákun wọ́n finú tán èèyàn kọ́mọ̀ bàbà jàǹbá ẹ lẹ́yìn ìwọ ọ̀la pàápàá ní àkókò tá a wà yìí gbogbo ohun tó o bá mọ̀ pé o bá fi ń ṣe àṣírí tó o bá fi ń ṣe nǹkan ara dákun fi sínú ara rẹ̀ wo olùgbọ́ mi nítorí pé kí ni inú ẹni làṣírí ẹni ń gbé kò sọ̀rẹ́ aláṣírí kankan kò sọ̀rẹ́ àṣírí kankan kò sí ọ̀rẹ́ kòríkòsùn kankan elédùà àti orí ara wa nìkan òun ni kòríkòsùn wà òun gangan ló nífẹ̀ẹ́ wa dénú kò sẹ́ni tó nífẹ̀ẹ́ wa dénú bíi elédùmarè ọba tó dá wa àti orí ara wa dákun má gbọ́kàn léèyàn dákun má fọkàn tán èèyàn nítorí wọn kò bá fi ń ṣe ibi ìṣọ́ra rẹ má jẹ́ kọ́rẹ́ kankan mọ́ ọ̀nà àtijẹ rẹ tó mọ̀ wípé bóyá tí nǹkan bá mọ bẹ̀ ó lè pa ẹ́ lára dákun má finú tán ọ̀yàn dákun má jẹ́ kó mọ ibi tó ti ń jẹ ibi tó ti ń ṣe ìṣọ́ra tó ti farapamọ́ níbi kọ̀kọ́ ẹ dákun má fi ọ̀yàn má fi hàn fọ́mọ aráyé má finú wénú kó má bàa jẹ́wọ́ dákun má finú tán ẹnì kankan má gbójú lẹ́nì kankan má gbọ́kànlé ẹnikẹ́ni inú ara rẹ ni kó o owó olùgbọ́ mi òun mo ní kí máa sọ ọ̀rọ̀ yànjú tòní fún wa wípé má finú tán ọ̀yàn má fọkàn tán ọ̀yàn nítorí wípé ẹni tá a bí ni gan a máa dà ní. mi ò rí jù báyìí lọ lọ́sẹ̀ yìí orúkọ tèmi ò yí padà o adérìkẹ́ ni mò ń jẹ́ ètò ìkù tó bọ̀ káfíńrì pàdé láṣẹ Èdùmàrè àánú ọlọ́run kò ní fi wá sílẹ̀ ó dàbọ̀.